ثم الصلاة والسلام على رسول الله سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت علام الغيوب Adá ọpẹ́ tó pọ̀ fún Ọlọ́run, ọba alágbára ọba ọ̀kan ṣoṣo. Bákan náà la tọrọ àlékún ìkẹ́ àti ìgẹ̀ fún ànábì wa Muhammad sallallahu alayhi ìkẹ́ àtìkẹ́ ọlọ́run kó máa bá ànábì àwọn ará ilé rẹ̀ àwọn sọ̀hábà rẹ̀ àti gbogbo wa náà tá à ń gbìyànjú tá à ń tẹ̀lé ìlànà wọn títí di ọjọ́ ìgbéǹde àkìyámà abẹ ọlọ́run ààwẹ̀ rọmọbọ́nà 1442 ó ń lọ díẹ̀ díẹ̀ báyìí ó di mẹ́tàlá lẹ́nu yorùbá ní mi ìfẹ́ ó ságbà kí mi o ó ságbà mogun o àwọn ń gbá àwẹ̀ ẹ̀nù sọ́lọ́ ń gbá àbí ògbà àmọ́ ṣùgbọ́n tá a kà nínú fèsì àwọn sálàfù sọ́ọ̀lẹ̀ àwọn ẹni retí wọ́n ti lọ òun náà ni wípé wọ́n fi odidi oṣù mẹ́fà lẹ́yìn ìgbà tí rọmọbọ́n bá lọ wọ́n fi bẹ̀ lọ́hùn aró oṣù mẹ́fà ń bẹ̀rẹ̀ láti rọmọbọ́n wọ́n wọ́n á di oṣù márùn-ún ó máa jẹ́ six solid months wọ́n fi máa bẹ̀ lọ́hùn pé wọ́n ọlọ́run ọ̀ wá gba ìjọsìn tá a ṣe nínú Ramadan torí wọ́n fẹ́ ìṣe great project before Allah lẹ́yìn ìgbà tó bá fóṣù mẹ́fà bẹ́ẹ̀ náà kọ́ gba ìjọsìn wọ́n tó fóṣù mẹ́fà ní ìbẹ́ náà kọjá kí Ramadan náà ní kó tó bá wọn láyé àwọn náà wá ń bẹ náà gbogbo àwọn ìjọsìn wa lọ́sàn-án lóru nínú Ramadan ọlọ́run gbà níjọsìn ní ọwọ́ wa bákan náà tó ń bẹ ọlọ́run àpadà sí ibú tí máa ń dé báyàn ẹni pé ńgbà tí wọ́n ń pe àwọn àlejò tó ń pa àwọn bàbá àbálẹ̀ kan wọ́n ń ṣe àdó àkọ́kọ́dá bàbá wa pé tó kọ́lọ̀ ṣe ní wọ́n dàgbà sínú Islam kọ́lọ̀ jẹ́ wọ́n tán sórí Islam wà láì kankan lọ́wọ́ sí mẹ́lẹ́dì àáfà wa ti sọ ìtàn bàbá kan ní àgọ́ òwòye ní Ògùn state wọ́n sọ fún wa ní bàbá yẹn di 99 years nínú Islam ìgbà tí èpè 100 ó ti di kékeré wà mọ́ta káàfin àgọ́ òwòye lógùn state wọn fún àwọn sọ̀tàn yẹn fún wa bàbá yẹn kú sí kéde khasara dunya wal akhirah dhalika huwa al-khusran al-mubin bàbá yẹn ṣòfò ayé ó tún ni ọlọ́run àtàwátá àjọ ọmọ ní kéékèèké yìí àtẹ̀yìn bàbá tẹ̀ wà ní akú muslim community níbàdàn wà lọ́yọ̀ state bíi tẹ́ẹ̀m kúnṣe ọlọ́run yìí lọ́wọ́ tí wàá sí ń di tí ó ṣe organize ọlọ́run jẹ́ kí wà ká kú sínú ìsìláàmù ọlọ́run ní jáde dákúdá ọlá aláìlá ìlọ́mà tó lọ́jọ́ kí n kí ẹ̀yìn bàbá àbá yìí muslim community kájọ̀ ń bẹ níbàdàn àwọn ọ̀dọ́ náà gbìyànjú báyìí àwọn àgbàlagbà ọdún wọn rí ṣe kó làwọn ti tẹ pósítà tó wọ́n ti láwọn oṣù wọ́n sì pàpà alẹ́ ìdíje wáàsì wáàsì gẹ́rẹ́ lọ́sì owó jáde fún wa ń di wáàsì fẹ́ẹ̀rẹ́ ẹ̀yìn bàbá ìlú èso ìwé tó tó jẹ́ àáfàá níjókòó yìí wọ́n tó ti fowó lẹ́bi fẹ́ẹ̀rẹ́ táwọn oníbàwọn àáfàá máa gbowó ó sì yẹ ká mọ tọ́jú àwọn àáfàá lóòótọ́ ayé olóògbé náà kàtọ́ ìmọ̀ọ́dún gba sálárì mọ̀ọ́dún gba sálárì yàtọ̀ sí pé à ń náwó fáwọn àáfàá níjókòó yìí náà ẹni tó jẹ́ àáfàá ìmáàmù prógámù tiwọn náà pọ̀ àwọn tó ní prógámù mi àwọn náà fowó ìdásí ó sọ pé àgbèrè corporation ní àfúrú muslim community wa ọlọ́run lè jẹ́ kí èèyàn bí èso èso bí èèyàn kò ní láyè wọ community wa islam ọmọ wa rinlẹ̀ láwùjọ wa ìyẹn náà ló fàtẹ́ ẹgbẹ́ ní ká wá sọ̀rọ̀ nípa the ideal muslim home and ilé mùsùlùmí òdodo bóò ló yẹ kó ṣe rí bóò ló yẹ kí ilé mùsùlùmí bóò ló ṣe yẹ kó rí kí làwọn nǹkan tó yẹ kó wà ń bẹ̀ táàfì mọ̀ wípé ilé mùsùlùmí lè lé ìlódodo ìyẹn ní nǹkan tẹ́ ẹ ní ká fi wá sọ̀rọ̀ ní ìwọ̀nba àsìkò torí pé lè tó mi lójú àsìkò òní tó ṣùgbọ́n mi ló ká dírẹ́sì ọmọ kọjá lẹ́tà yóò jẹ́ kí lọ síbi àwọn àmọ̀fọ́ọ̀t àlùmọ̀yímọ̀ àwọn important points eléyìí tó yẹ kémi àti yín ká dì mú lórí ìdánilẹ́kọ̀ọ́ tá à ń ṣe tá a bá ti lè dì mú bí ibùdó ńlá ilé wa máa jẹ́ lè mùsùlùmí òdodo ẹ jẹ́ ká máa mú kọ̀ọ̀kan. àǹfààní alákọ̀ọ́kọ́ kákọ́ lọ ọmọ kéèyàn jẹ́ mùsùlùmí gangan fúnra rẹ̀ òun ni lásọ̀dọ̀ ọlọ́ọ̀

àfá àkátúnyọ bàkà káwọn ẹ̀sẹ̀ tọ́lọ́ àwọn ìyá wa káwọn ìlòjáàbù wa ẹ̀sìn káwọn ẹ̀ka kùránì atúnkọ́wàásì atúnṣètò ọrùn fáwọn èèyàn kéèyàn jẹ́ mùsùlùmí òdodo oore látọ̀dọ̀ ọlọ́run anábì wa Muhammad sallallahu alaihi wasallam anábì ní mà yúri di láàrùn bí khayran yufaqihu fìdí sẹ́ẹ̀rẹ́ tọ́lọ́ bá gbèrò dáadáa rò ọlọ́run jẹ́ kó gbàgbọ́ yé Islam àtẹ́ni tó bá gbàgbọ́ yé islam torí mùsùlùmí báyìí lè mú wọn pọ̀ kí ló kọ́ rẹ mùsùlùmí jẹ́mẹ́ ìrọ́jà àtọ́ra wa jẹ àwọn ọmọ wa pọ̀ nínú àwọn ọmọ tó ń mutí kí láì fi mọ̀ kí ọmọ tó ń bá dé ilé ọjọ́ tàmọ̀ ta ló mutí tẹ́lẹ̀ kí lè láti mùsùlùmí ọmọ tó ń mutí kí lè ọjọ́ tó máa tà lọ ilé ọtí gbọmdé láwẹ̀ kọ́lọ̀ mẹ́jẹ̀ àrí zoomu lè yín àwọn ọmọ mùsùlùmí bàìlè wọ́n pọ̀ tí wọ́n jó kọ mùsùlùmí ṣùgbọ́n wà ọwọ́ wọn ìwà kékeré ni àwọn ọmọ mùsùlùmí pọ̀ nínú àwọn ọmọ tó ń ṣe òpó ni àwọn ọmọ tó ń ṣe cultivate láwọn tertiary institution tí ó ti wọ secondary school àwọn ọmọ mùsùlùmí pọ̀ nínú àwọn ìwà abú míì tẹ bá bèèrè kí ló kọ wọn lọ́mọdé akọ mùsùlùmí ọlọ́mọdé ọmọ tèmi àti yẹn wà bẹ́ẹ̀ ìyẹn lọ́pàá tó jẹ́ pé màá yúrì ti láwù bí khairan yufaqihu fi ddin ẹni tọ́lọ̀ ń bá gbèrò dáadáa rò jẹ̀mú ẹgbà pọ̀lọ́run ṣe kí ni o yóò fọ́ lágbọ̀ọ́yé ẹ̀sìn ibi kọ́lọ́run fún wa ní àgbọ̀ọ́yé ẹ̀sìn oore ni tí ò ṣe fowó ra fẹ́ wá rí èyẹ jẹ́ mùsùlùmí lónìí kò tí ì tóore àti kó kú ní mùsùlùmí Kùránì chapter three ọlọ́run bá ń sọ fún wa wípé inna dina inda Allah islam na mẹta nínú sura yẹ lọ́lọ́ ti sọ ọrọ tó nípa verse 20 ọlọ́run yẹn lọ́wọ́ pé dájúdájú ti ń jẹ́ ẹ̀sìn lọ́dẹ èdè ọlọ́run islam gbogbo ayé jésù mùsùlùmí ni jésù anabi wa ayisa wa láì mùsùlùmí ni ẹ lọ mariam sọrọ ní ọmọ tó lórí abidun lọ́ọ̀yì èmi bẹ́ẹ̀ ń wò yìí ẹrú ọlọ́run lè àbá níyàwó ti sáábà ọlọ́run fún mi ní tíra wàjàálà ní nàbí já yóò ṣe nílànà bí ọlọ́run wàjàálà ní mo bá ara máa ibikíbi tí bá ti wà alálùbáríkà ọmọ ni wà àwòsọ ní bí sọláàtì wà máa kí o mùsùlùmí ọlọ́run ní máa kí o ó sì màdúmútú àjà lódì wọ̀gbà tí bá ti wà lórílẹ̀ ayé jésù kírun bí mo ti ṣe wọn rí ọkọ̀ olú bíbélì ní máyà ayé ti kọ́ ni bọ́ ṣe kírun ọ wà ní bíbélì yòó tí màá mọ̀ wọ́n wá ti sọ́sọ olúwa ní dojú bolẹ̀ ẹ̀sùn wọ́n ní mọ̀ sọ olúwa ní dojú bolẹ̀ tí èbá ṣe ta ní o mùsùlùmí gbogbo ànábì ọlọ́ọ̀ mùsùlùmí ni wọ́n ẹ̀rí pọ̀ ní sọ́ọ́tù lè bá kọ́ra sọ́ọ́tù lè hajj àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ìyẹn kọ́ tọ́pì ní ìdẹ́ká bẹ́ẹ̀ táwọn bá dàbí gbogbo àwọn ọlọ́run mùsùlùmí ni wọ́n ọlọ́run tó ní dina inda Allahi al-Islam alẹ́ pèlẹ̀ sí lọ́dọ̀ ọlọ́run ní kágbà pé ọ̀sẹ́ni tó yẹ ká máa àfọlọ́ kágbà wa Muhammad sọ̀sọ́lá kò sí ọlọ́run ní the same chapter Quran verse eighty-five ọlọ́run wà mọ́ sí Islam wọ́n wà fìlà àkírọ́tí nínú ọ̀kọ̀ sílẹ̀ tó bá di jọ́ ògbéǹde àlùkìyàmọ̀ ọlọ́run ọ̀pẹ́ ọ̀rọ̀ sọ ọlọ́run ló ń tọ̀ òun sófò àlùkùsọ̀rọ̀ kéèyàn ò sófò kéèyàn ọ̀rá rẹ kéèyàn ọ̀padà ló ní jẹ́bi ọlọ́run mọ́jà àṣọ́fò mọ́jà ara rẹ mọ́jà àpadà lọ. láti sọ fún gbogbo wa nítorí ọ̀sẹ̀lẹ̀ sí wa ní òṣòro ẹ mọ́jà máa wá orí òkèkì inú ìsìláàmù ìṣòro wa ó fi di ya tọ́lá wọn tẹ́ lọ gbé ṣòro bá ìṣòro tí wọ́n ju tiwa lọ àwọn ó sì máa mú mara wọ́n ó sì máa ta ẹ̀yìn jẹ nígbà òdìdí pásọ afọ́jú tó lóun lajú afọ́jú ìbáyẹ̀ kọ́kọ́ lajú ara tiẹ̀ ẹ̀sìn àwọn àgùntà Ísírẹ́lì wọ́n tún lọ bá èèyàn fọ́ lójú ó sì tòrọ òun lajú ó ní mùsùlùmí lóun tẹ́lẹ̀ kí lẹ́kẹ̀ẹ́ kàṣálí mùsùlùmí lóun tẹ́lẹ̀ ó sì fọ́jú kò ló lajú ara tiẹ̀ ẹ̀yìn sì ní kọ́lá ju ti

ìláwà à ń tó mùsùlùmí ẹ gbọ́dọ̀ kú o àfi kẹ́ẹ̀jẹ́ ta ni o kẹ́ẹ̀jẹ́ olùgbàgbọ́ òdodo jẹ́mọ́ ìta bá gbọ́ eléyìí ọlọ́lá gbọ́dọ̀ kú ìláwà à ń tó mùsùlùmí àfi kẹ́ẹ̀jẹ́ mùsùlùmí òdodo kí la fẹ́ lè bí olè ìtọ́lọ̀ tí láà gbọ́dọ̀ kú àfi ká jẹ́ mùsùlùmí òdodo ẹni tó bí ilé sèkìláàmù díẹ̀ ọwọ́ afọfẹ́ǹsì ọba tó wà nǹkan ní ìlọ tó ọ̀sẹ̀rẹ̀ sí ní àti ní oúntàn ọ̀rẹ́ ọ̀rẹ́ sí ní jahannam náà a ti máa pàtàkì ká jẹ́ mùsùlùmí o mùsùlùmí. torí àsìkò ní à sọ pọ̀ ọlọ́run kára ló máa ń àsìkò wọn jẹ́mọ́ ìtawá ti wá rí pé ká tó kú sí mùsùlùmí òun ló fi wá túmọ̀ sí fara láyé wa ọwọ́ àpò kí lè kálukú wa kí fámìlì wa ó jẹ́ fámìlì kéde o mùsùlùmí tí àwọn ọmọ tó wá láti inú fámìlì tèmi ọmọ tó wá láti inú fámìlì tìyín àti fámìlì tiwọn tí wọn ọba sínú àwọn ọmọ tí ń dà lóru tí wọ́n bá jọ pàdé papọ̀ nínú ìgboro ìgboro ṣe yóò dà àwọn ọmọ tí ò jẹ́ aṣò lóru ẹ̀mọ́ ṣe ní sẹ́ẹ̀kì wọn wà láti amẹ́ríkà àwọn ọmọ wa nàìjíríà àwọn ọmọ tí ń dàdúgbò òlù ibi ní àdúgbò ọ̀nà bí arúgbó kan tẹ̀lé òní làwọn ọmọ kan yarí máa wọn bàbá àbá wọn lọ́wọ́ wọ́n ta àwọn lẹ̀kẹ́ lókun wọ́n sì bẹ̀rẹ̀ sí ní sun àwọn ilé nínú ẹgbẹ́ tó sọ fún níbi tó burú dé ní ìlú Ìbàdàn yìí ìfẹ́dàpọ̀ àdúgbò a ti rí ìmáàmù ìmáàmù tó jẹ́ pàápàá ni tó ń kí ojúmọ̀ táwọn ọmọ ẹsẹ̀ ìmọ̀ kanifa ìjọba ìwé tí ń jẹ́ kanifa àwọn ọmọ dáàmù ẹgbẹ́ tó máa ti kanifa tí wọ́n gbowó fún ọmọ aláwọ̀ ṣe kéré kan wọ́n lè dáná wọ́n lè máa mutí wọ́n lè máa rẹ́pù obìn tó fi mú odidi ìjọba ní south west ní bá bẹ̀rẹ̀ lọ́yọ̀ọ́ fẹ́ káńsù kánífà tó máa ń sílẹ̀ ìwọ̀n tẹ́lẹ̀ bọ̀lọ̀ wọ́n fọ̀ ìgòsì wo títì wọ́n máa gbowó lọ àwọn èèyàn wọ́n máa rédí àwọn sọ́ọ̀bù ọmọ tó bá ṣe kánífà láwọn ọ̀gẹ̀dẹ̀ àwọn àwọn ọ̀fà wàhálà ẹ wọ́n àwọn ọmọ tí ń ṣe kánífà ó di di ọmọ mọ́ọ̀mù níwájú ilé bàbá rẹ̀ tọ́jẹ́ lè mọ̀ọ́mù ó láwọn ó sì máa ń kánífà bàbá àwọn ẹnìkan lọ kí ló mọ́sálásí o àwọn ọmọ sí kánífà àtàwọn lọ jẹ́mọ́ ìṣẹ́lọ́sẹ̀rẹ̀ ní fámìlì ilé yẹn ìṣe muslim home kìí ṣe ideal muslim home bàbá ń jẹ́ mùsùlùmí ó tó jẹ́ mọ́mù ìyá tó lè jẹ́lẹ̀ à tó ń bojú ṣùgbọ́n sí ń tọ́ yẹ kọ́mọ lọ́nu fámìlì wọn ló ń lọ rárá ìyẹn ni ọ̀wà ní jẹ́ gẹ́gẹ́ tó sọ ìwà bọ́ sínú àwọn point tó lọ bí mẹ́wàá tí mo fẹ́ ká dìbò lónìí fẹ́rẹ́ àwọn point yìí tá a bá ti ṣàkíyèsí ẹ̀ ideal muslim home làwọn ilé wa ó jẹ ilà àwùjọ wa ó àwọn ọmọ ẹ̀ wọ́n jáde sínú ìlú ọmọ ẹ̀dá ọjà jáde sọ́jà ọjà wọn wọ́n délé ilé ìwé ọ̀dà wọ́n délé ilé ike ọ̀dà wọ́n wọ mọ́tò kò ní sí wàhálà ní mọ́tò wọ́n bọ̀kadà kò ní sí wàhálà máa ń ọkọ̀ ọmọ wọ yunifásitì máa bẹ̀rù pé ó lóyún wálé máa bẹ̀rù pé là ń gbọ́ táwọn

ẹwà ń pòmóòtì òkè ìbàdàn ẹ̀ ń pòmóòtì ọ̀ṣun òṣogbo ẹ̀ ń pòmóòtì ṣírùkù tí ó jẹ́ ìyọwọ́ já àjẹmọ́ ẹ̀ ń fẹ́ pòmóòtì káwọn ọmọ obìnrin ọmọ wọlé ọkọ àgbẹ̀fẹ́sẹ̀ kámọ̀sí ládàáda ṣòkòtò kẹ̀ǹdé ayé ẹjọ́ sí yorùbá máa ń wọ̀ táwọn bá máa ń wọ̀ tí ò ní kọjá kókó sẹ̀ kí kọ́ bá súnmọ̀ ẹ̀mú ẹ̀ fẹ́ pòmóòtì eléyìí ó ti jẹ́ káwọn àṣà ẹbọ làwọn pòmóòtì ṣùgbọ́n tí gbogbo bá ti gbọ́ àwọn points kí làwọn features àwọn ọ̀sán issue wà mú mọ̀ jìzáàtù lìbẹ́ìtìlì mùsùlùmí àwọn nǹkan wo òun wọ́n yẹ kárí lára alẹ́ kíni ilé mùsùlùmí àwọn nǹkan yẹn ni wọ́n fẹ́ máa gbé yẹ̀wò ní kọ̀ọ̀kan jàmọ́ ẹ̀já mú alákọ̀ọ́kọ́ àáfàá ní alákọ̀ọ́kọ́ òun ni sọ̀láhù zẹ̀ọ̀jẹ́ àti bẹ̀rẹ̀ báyìí features qualities of an ideal Muslim home ilé mùsùlùmí gidi nǹkan alákọ̀ọ́kọ́ tó pàtàkì ni pé bàbá àtìyà gbọ́dọ̀ dà jàmọ́ rẹ̀ ojú ojú lọ mú bàbá àti ta ni o bàbá àtìyà ọkọ àtìyàwó wọ́n gbọ́dọ̀ dà torí wípé ilẹ̀ gidi òun ni ó mú kí ni jáde irúgbìn gidi

a kọ̀ rí wípé ọkọ àti ìyàwó àwọn méjèèjì ṣe kí ni wọ́n dá kí ni túnmọ̀ eléyìí alẹ́bíwà Muhammad sallallahu alaihi wasallam ó ti pa wá láṣẹ tó ń pọ̀ nínú àṣẹ tó dẹ̀ pa wá òun ni kí ọkùnrin kọ̀ọ̀kan ìfárú lèmọ̀tọ̀ fi kàn a gbọ́dọ̀ fẹ̀fà irú obìnrin wo láàfẹ́ kóbìnrin náà fẹ̀fà irú ọkọ wo ni ó ṣe kí ni ó ní ọ̀fẹ́ awata táà jẹ́ bàbá wa ti ń máa tú ọ ọmọ wọn kan kí inú rẹ̀ fẹ́ ẹgbẹ́ tó ga kan sánmọ̀ tí sòkòtò ẹ pẹ́ńsù tó tẹ́lẹ̀ débi pé ọ̀fẹ́ ẹ̀lẹ́ mẹ́lẹ̀ náà sẹ̀ àáfà àti gbogbo ẹ̀yìn ẹ̀ Jonathan fún sìgá fífà àti bẹ́ẹ̀ ló kó ṣéèlì ọkùnrin oge wèrè ṣùgbọ́n nígbà bẹ́ẹ̀ lẹ́yìn owó ọmọ yóò lè bí ìdílé mùsùlùmí ìtumọ̀ ẹni pé ẹ̀sìn ti yé ń gbé nínú ẹbí yín a gbìyànjú ká ní pé àtìyàwó àwọn méjèèjì ṣe kí ni wọ́n dá ibi kí wọ́n dá yìí àáfàá níbẹ̀ láti rí ẹsẹ̀ lànàbí wa Muhammad ó sọ fún wa pé tún mọ́ra à lè àrùbà àwọn èèyàn máa ń fẹ́ obìnrin nítorí nǹkan àdẹ́bí wá ní ẹyọ ọkàn ni ẹ̀fún ní preference bì àwọn èèyàn máa ń fẹ́ obè ilé máa ní àtorí polówó lọ lè hásàbí àtorí fámìlì wàjà máa ní àtorí kó lẹ́wà wálì di ìnìhà àtorí kó lẹ́sìn àdẹ́bí ní ẹfẹ́ obè tó lẹ́sìn gbogbo nǹkan mẹ́tẹ̀ tata aṣọ ó máa ń depreciate èèyàn lè lówó lórí fọ́bọ̀lù owó lọ́la èèyàn lè lẹ́wà tẹ̀lé fọ́bọ̀lù ẹ̀wà mọ̀ ẹ̀wà máa depreciate ni bẹ́ẹ̀ bá ṣe bímọ tí ń darúgbó obìnrin yọ́ mọ̀ dìkúṣe bàbá rẹ̀ náà mọ̀ dìkúṣe nínú beauty bákan náà fámìlì kan lè kọ́kọ́ dá aláàmì kó kọ wọ́n bá ìjẹ́ lónìí ṣùgbọ́n ẹ̀sìn kìí dìkúṣe ànábì ní ẹwu ẹ̀sìn àṣetọ́kọ̀ àtìyàwó bá ti lè dá jàmọ́ ìṣòro tí wọ́n tẹ̀lé o àwọn ẹni wọ́n lè pòdúsì muslim home ìwé ìtànsán gbogbo wa ni ẹjẹ́ àṣẹ lórí àárín ó wá lè ti bọ́fẹ́ lónìí pẹ̀lú pé bàbá ń sọ yìí tí àti pọ́blẹ́mù sálẹ́lẹ̀ Yorùbá ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹ́dàsì wa àwọn ìyàwó wọn kírísẹ́sì wọn àwọn kéṣìṣì pọ̀ sáwà fáwà tí fáwà náà lọ́ta máa gbọ́ táwọn dáàsì bàbá tó bá tètè kù tíyàwó ẹ̀ jẹ́ kéṣe àwọn ọmọ máa ń dìbò kù dáa ìyẹn kọ́mọ̀n fún ọ̀pọ̀lọpọ̀ àwọn tó ti dàgbà ní ẹ̀yìn òbá ní ìsìn nínú ẹ̀bá gbogbo àwọn ti darí ẹ̀bá rí gọ́ọ̀nà ọ̀gbìn ìgbìmẹ̀ta mẹ́rin kan jẹ́ mùsùlùmí ẹ̀lọ́wọ̀ ìyàwó wọn kiri kiri gbogbo wa ní ká tó ṣe ẹni tó bá ti jẹ́ kó ti wọ́ fún kó tó kú bá ìdàmọ́ kó tó ṣe o kó sì tìyàwó ẹ̀ dáhùn a gbọ́dọ̀ ṣe lé wa ìní ideal muslim home ọkọ ọ̀jẹ̀ ni ọlọ́run ìyàwó náà jẹ́ ni ọlọ́run ọkọ ọ̀jẹ̀ mùsùlùmí gidi ìyàwó ọ̀jẹ̀ mùsùlùmí gidi tún yóò lè ṣe kí ni o yóò lè gbé fọ́ àáfàá nìyẹn jẹ́ nǹkan alákọ̀ọ́kọ́ ẹlẹ́kejì táà bá ń sọ̀rọ̀ àlìbẹ́ìtì muslim tọ́ ìmọ̀nù alàlì ìmáàlì sọ̀ọ̀dìtù jẹ́mọ́ fìtọ̀ tù ilé mùsùlùmí tí ó jẹ́ ìgil muslim yóò dùn lórí ìgbàgbọ́ òdodo jẹ́mọ́ tí mo bẹ̀rù ìgbàgbọ́ òdodo ìmáàlì òdodo sẹ́ńtà bá sọ̀rọ̀ ìmáàlì jẹ́mọ́ ẹ̀jẹ̀ àgbọ̀yé dáadáa kò sí fámìlì tí ò ní ní sòrò àwọn bàbá bàbá náà jókòó yìí wọ́n ní kẹ́kọ̀ọ́ ìwé ìtàn tí wọ́n ti pass through ó kó tó lè kọjá dictionary jama ẹ̀jẹ̀ ká fún wa lápẹẹrẹ palẹ́ni tọ́lọ̀ ń sí tó Muhammad ní mi lójú àlẹ́ disagree kankan wa tó lè Muhammad mo bá wà pé ju gbogbo ayé lọ yes or no yes bọ́lọ̀ ṣe wá nífẹ̀ẹ́ ànàbí tó ẹ kí n má tẹ̀wọ́ méjì àbí mẹ́ta wá tó jẹ́ pé tó bá ṣe ìkọ̀ọ̀kan àwọn ọlọ́mọdé alákọ̀ọ́kọ́ bí ọmọ méje lójú ayé ẹ̀ mẹ́fà tó bá jọ́kọ̀ <laughs> láyé lọ́pọ̀lọ́ àdẹ́bì sun ẹkọ́ nígbàtọ́ bẹ̀rẹ̀ Ibrahim kú, adẹ́bì ní iná láìlẹ̀ Bẹ́tìmà, adẹ́bì ní wà láì ojú wa yìí à ń sọkù. Ọkàn wa inú ń bàjẹ́ ṣùgbọ́n wà lánà kúlú ìlànà lórídì rọ́bànà, ṣùgbọ́n àní

ìmánì ni mo sọ fún yóò kọ́ ìmọ́nì alàlì ìmánì asọ́ọ̀dìkì àìsí muslim o orí ìmánì lẹ́gbẹ̀lẹ́ o ìyá wa ń ṣàtún sọ pé ó ti di oṣù méjì èéfì èrú tú ẹ báyìí nínú ilé ànábì Muhammad sallallahu alaihi wasallam ó ní ní oṣù méjì ìwé èrò oúnjẹ dáná ní ìtọ́jà mi lójú kọfẹ́ ìfẹ́ ìtúrẹ̀ ìrẹ̀sùn bẹ́ẹ̀ṣẹ̀ àjápa sẹ́nu aláìhà àti rẹ̀ ò ṣe bẹ̀ wọ́n ṣe kí ni o àjápa epo ń pàwà ń o ó lè mọ́pọ̀ ẹ̀gúsí díẹ̀ o ó lè já elébèdè àbí ewúre ẹ̀gúre ó lè já díẹ̀ ládùúgbò yóò ní àjápa láti àṣẹ bẹ̀ ṣe bẹ̀ ó sì ṣùkúṣùkúṣì mọ̀nìmọ̀nì ó tún wà ń bẹ̀ àṣẹ bẹ̀ àjápa láti alẹ́ two months two consecutive months jama kìnnà jẹ́ lórí àgbàbí èso dàbí nù wọ́n wà mú mílíkì sí bí kéèyàn máa jẹ kóró àgbàlùmọ̀ bí kéèyàn máa jẹ kárọ́ọ̀tì fórídìí oṣù fi èyí ó ti lé ànàbí òràmọ̀là jẹ kò rẹ̀ bàjẹ́ kò rí fùfú jẹ kò rí bọ́ǹfìtà kò rí wàrà kọ́lọ̀ bá ní kí ànábì wa Muhammad kọ́lọ̀ bá lọ sọ́lá tó ń ti bẹ́ẹ̀ ànábì ọ̀lọ́lé ẹlẹ́wọ̀n tó ń ti bẹ́ẹ̀ ànábì ọ̀láyé ń ṣe òun díẹ̀ ní gbogbo wa fún yín ìtọ́ kan ilé ànábì jù bá lọ kí ni ọ̀jẹ̀ kájọ̀bí ọ̀já yàkúyà torí pé ilé sànábì kọ́ ìmọ̀ọ́nì alàlè ìmọ̀ọ́nì sọ̀dù dàmán sẹ́lẹ̀ Yorùbá tá a wà ìyẹ́jẹ́ sọ fún yín wà láì èèyàn púpọ̀ jù èèyàn rí náà àwọn tí máa àfẹ́ ti di máa nì nínú ọ̀sẹ̀lẹ̀ náà fámìlì ìyàwó wọlé ìpìtẹ̀ ọmọdé olóyún oyún wálẹ̀ ó ń sùn ọ̀nàlàkàlà ó ríṣẹ́ ìṣẹ́ tó bọ́mọ lọ́wọ́ ọ̀fẹ́yàwó kejì ọ̀rọ̀ dojúrú ó bímọ kẹta ọ̀rọ̀ wàhálà ṣẹlẹ̀ gbogbo nǹkan láwà yìí mọ ẹbọ ìlọ́pàá tọ́jẹ́ pọ̀pọ̀lọpọ̀ mùsùlùmí ilẹ̀ Yorùbá akẹ̀jẹ́ mùsùlùmí ni o mùsùlùmí gidi kéré ló wọn ìní ọ̀jẹ̀ fámìlì wọn ò lè jẹ́ mùsùlùmí mọ̀ ń gbọ́ ìta bí ìtàn ṣe kan náà àwọn

tá a bá ń sọ̀rọ̀ ilé mùsùlùmí òdodo kọ́ ìmọ̀nì alàlì ìmáàní àsọ̀dì jama sóyà bí òye nọmba tírì nọmba tírì kọ́ ìmọ̀nì alàlì ìbàdà àsọ̀hìhà àǹfààní àìdí muslim home fìtọ̀ tírì ìròyìn kẹta bẹ́ẹ̀rì lára ẹ̀ òun ni wípé wọ́n dùn olórí ilé máa ń sẹ́lọ̀ wọn àní ẹ̀sìn kan ní ilẹ̀ yìí ọlọ́run aláàfẹ́ bíìdì àìdí muslim o bàbá èkí o ìyé èkí o ọmọ èkí o bàbá ìgbàwẹ̀ ọmọ ìgbàwẹ̀ ẹ̀ lè bíìdì muslim o ìjọsìn gbọ́dọ̀ máa lọ nínú muslim o kódà ọmọ yìí sí èsì ìbàlágà ẹwà àwọn bàbá wa láyé ẹjọ́ ọlọ́ọ̀kọ́ sọ wọ́n lẹ́sẹ̀ rí ìwé èrè tí wọ́n sọ ọ̀rọ̀ tó bàbá àti ọ̀rọ̀ ìwọ́n ti kú àníwò òkú mùsùlùmí àwọn ẹgbẹ́kẹ́ sí ọ̀rọ̀ àwa lọ́rùn ọlọ́run lóhun sábàbí dáadáa kí ló my father as a case study wọ́n máa ń sọ láì mọ̀ye programs aago kan lóòrù ní dáàdì mi ti máa jí wa. <laughs> ó sọ báyìí ó tún di èèyàn máa bọ́ lọ́hún sọ̀rọ̀ dáàdì yóò sì lè máa gbára wẹ̀lẹ̀ fà lẹ́yìn Ramadan àábà sí ti ṣàwà. wọ́n tún mandate wa pé ká ka Kùránì ibú àwọn ọmọ Kùránì ká àwọn òní ka Kùránì ṣùgbọ́n àwọn ọ̀rọ̀ yẹn ní ká ka Kùránì ó tó bẹ́ẹ̀ kọ́ mọ́ ka Kùránì ó jìyà wọ́n àjẹ́ bí ọdá akọ́ ọmọ kàtún bá ń jẹ mọ́ wọ́n àjẹ́ bí ọdá kí wọ́n tó kọ́ ọmọ ẹ̀wọ̀ tẹ́lì jẹ́mọ́ lónìí ní ìsìn alhamdulillah the family is still existing lórí Islam ṣé ọ̀pọ̀lọpọ̀ wa lónìí ìjọsìn òsínú ilé wa ẹ mẹ́jẹ̀ nǹkan yín jẹ ẹ máa wọn máa kéékèèké o ìgbà àpọ̀jọ́ ọmọ obìnrin ìsìn màmú òun máa ń borí òkè ẹ̀ẹ́dẹ̀rẹ̀ òun náà yóò mú òun ẹ̀yà wa pa ṣẹ̀rí alẹ́ nàìjíríà

ilé tíjọsìn ọ̀bá ti lọ kò lè jẹ́ ideal muslim home german mo bẹ̀ náà kọ́ ọ̀rọ̀ wa lọ́rọ̀ ṣe é rí òsì ọ̀jẹ̀ kára àwọn ìjọsìn kan ṣe ní nàìjíríà ìyà ń jẹ wá nàìjíríà o wà láì ìyà ń jẹ wá ìfẹ́ sọ pé ìyà ń jẹ ní ìyà ń jẹ gbogbo wa bá a ṣe jókòó ìlú èdè tí bá bí wá pé ta ló ti mú ọmọ rẹ̀ bàbá àti bíbí máa fourteen péré sí fourteen fifteen ìyà fifteen ó tún tó lè bá kò jù márùn lọ ìyàwó méjì ọmọ fifteen gbogbo ìlànà ẹgbẹ́ àwọn ẹbí ìyàwó bíi mẹ́rin táwọn lọ bíi pààtì àáfà àtàwọn ọmọ fámìlì wà á kẹ̀kọ́ ra wọn lọ mọ́tò àwọn lọ sí wa náà inú mi lórí ọ̀nà tó ti di ẹ̀fẹ̀ níyàwó mẹ́rin kí gbọ́n bí lọ́sọ̀ lè di ọ̀yà <laughs> bíi thirty six inú mi ó dò bèbí. àáfà àwọn ọgbọ́n mi o sọ orí abala ìbáàdà ọ̀pọ̀lọpọ̀ ọdún lẹ́gbọ̀n tá a ti ní pọ́blẹ́mù o bàbá fún rẹ̀ ìyá fúnra rẹ̀ kọlọ́run rọ̀ wọ́n lọ́rùn wọ́n dẹ̀ fẹ́ pòdúsì àwọn ọmọ tọ́lọ́run ṣe kéde o tí ó rọ̀ lọ́rùn àìhà ká mú láti di àwọn sálásù sọ̀lẹ̀ àwọn ọmọ wọn tí wọ́n ìbàlágà wọ́n nìkan máa gba ààwẹ̀ ẹ wo àwọn àgbàdà ilà àgbàdà làásàrì sẹ́wọ̀n kéè sáwẹ̀ lọ́dọ̀ ọlọ́run ṣùgbọ́n àwẹ̀ ni lọ́dọ̀ ọmọ èké torí kéè dọ̀mọ́ èèyàn fún un báwo orí tí wọ́n náà ṣe wá tírì ní nu díẹ̀ díẹ̀ wọ́n ń gbàwẹ̀ àgbàdà ilà àgbàdà làásàrì àwọn ń gbà á tán kátó bàlágà àwọn ẹgbẹ́ kí ni o ó ti mọ́ wa lára pàápẹ̀yìn ìyá wa ìjọ ẹ sórí àwọn ọmọ wa obìnrin àwọn ọmọ obìnrin tètè máa tú ọ̀pẹ̀ láwọn ìjẹkújẹ tó ń jẹ lásìkò yìí àwọn tíṣà secondary school ọmọ ẹgbẹ́ ẹ̀ṣọ́ àwọn ti máa tú ọ tíṣà ní èdè àwọn ẹgbẹ́ ẹ̀ṣọ́ àti age twelve àwọn ọmọ ti máa tú ọ now mo ń kọ́ fáwọn as a secondary school teacher as a proprietor of school tí mo mọ títẹ̀lẹ̀ ní secondary school àwọn ọmọ tètè bàlágàrà síkù ẹwọ sábẹ̀bí wa Muhammad sallallahu alaihi wasallam sọ fún wa ká lè jẹ́ muslim home ideal muslim home wọ́n ní mùrú ọ̀làdà fún sọ̀lá àtàlẹ́ sábàáyì àjẹ́bí ni ẹ pa ọmọ yín láṣẹ ká máa kí o lọ́mọ ọdún mélòó ọmọ ọdún méje ẹ mọ̀ ṣe mi pé ọ̀sọ́ pé ẹ já ọmọ yín ọmọ ọdún méje ẹ pa wọn láṣẹ you command them ó pọ̀ sí pé before age seven is not compulsory kẹ́ command you ẹ sì wá kọ́ wọn ní tí lò before age seven àti láti kéke ọmọ yóò ti máa fásitì àká yóò ti máa yóò máa yóò máa àtàyà yóò máa fásitì yóò máa kúlù aláwọ̀ fálà náà sí náà tẹ́ náà àwọn súrà ọmọ bá ọdún méje ó ti di kẹ́ ẹ máa fálà ṣe ẹ wà ní tì máa nà tó ọmọ eke náà sì ni ọdún ọdún mẹ́jọ mẹ́sàn mẹ́wàá wà bìrìbù àlẹ́ àlẹ́ àṣẹ ọmọ tó bá pé tí ọ̀bà dọ́rùbù pàdé nípa àwọn ọmọ ṣe ń ya wèrè ìlú èbò mi yẹn tán yá yàkúyà ìlú èbò ọgbọ̀n ọ̀pọ̀ ẹ̀rẹ́ bá tán wọn ọmọ lè dé bàbá rẹ̀ lọ́dún ẹgbẹ́ lóṣù kẹta ń lé kó òun lé ilé bàbá àti ìlú kóun náà lọ́mọ lè bà bẹ́ẹ̀. àwọn òfin èṣù tán ṣe káwọn ọmọ lè ya tọ́ọ̀dù tó mọ̀ bàjẹ́ ní ọlọ́run kí lè wọ́n bàjẹ́ lé mùsùlùmí ìsìláàmù lọ́mọ tó kọ́mọ tó mẹ́wàá ìwà fárí ikú mẹ́rin náà wọ́n fìlìmọ̀ bọ́ọ̀dì ẹ má jẹ́ ká sùn papọ̀ ẹ̀yin òbí ẹ tẹ́sí òkè àárín

kẹ́ẹ̀sọ́ àwọn oníkẹ́ ìrìnlẹ̀ ẹ̀gbẹ̀ta bò rárá o ọmọ tó bá ti lè pé ten years tẹ́ ẹ bá fẹ́ build an ideal Islamic home wọn à ń gbọ́dọ̀ ọjọ́ sọ papọ̀ kò ní dá kọ́mọ ọkùnrin ó ti máa wo igbá àyè ọmọ òbí dá ìsísà mìíràn ti ní kẹ́lẹ́ nígbà àyà ó lè bèrè kí ni kíní kó ó ṣe gbogbo nígbà àyà yẹn kí ni kọ́lá nìyẹn wo ọmọ mi ò àtọ́dẹ̀wà very intelligent ìta kéékèèké tó ìrògbòdò níbáyà ó ní kóhùn ò lérú kéré rògbòdò yẹn ní kéhùn ìbáyà ẹ̀rọ̀n ìlú náà sọ fún mi wọ́n ní kéré kan náà pè é tí ìbá tí máa tọ́jú máa lọ sókè díẹ̀ díẹ̀ pé kí n fọ́ ọkàn náà ẹ̀ẹ́kẹ̀rì pẹ̀lú tábìlò àdánwò orí maturity àdánwò òde bá wọn ẹ má ìdáwọ̀ ọmọ ní oṣù papọ̀ ni mo ṣe ń sọ lẹ́ẹ̀kan pé òsì kó bá wa Nàìjíríà lọ́nà sọ̀pọ̀ ìkànnì ẹ̀mọdé ìmọ̀ àtúnfi kankan nínú ń tọ́ da púpọ̀ jù gbogbo ẹ̀yìn tí kọ́ni ọlọ́run ní kò ní jóná bàbá ìkọlọ́ ọkọ̀ fún wa ntọ da ni kẹ́ yàrá fọmọ yín ọkùnrin lọ́tọ̀ yàrá fọmọ obìnrin lọ́tọ̀ àwọn ọmọdé bá ti pé wò ó ọgbìn òde lọ́tọ̀ ọgbìn lọ́wọ́ kúkú kù ọdún kan ọdún kan àbọ̀ pẹ̀lú ìyá wọn. bàbá ti tí tó mẹ́fà méje ẹ̀dá àwọn ọmọ ọkùnrin kọ́rìmún alálẹ̀ ìbàdá àsọ̀híyà mélòó ní wa ló ti spọ́nṣọ́ ọmọ ìlọ sí múra rí bàbá ẹgbọ́n fún ìṣẹ́ṣọ́ ọmọ ìbéèrè wọn ẹgbọ́n bá ṣe pọ̀ ní bàbá ní ìsìn sì kéré sẹ́ẹ̀mọ̀ ìbàdá ní ká múra 2019 tó lọ sí hajj Arabia èmi pẹ́ díẹ̀ ní àjù thirty seven days lè nílò apẹ́ díẹ̀ táwa tó ráyè ṣe tàwáàrù ṣe tàwáàrù àjù ti parí parí parí táwa tó wà lọ fún for almost two three weeks àjù parí tán báyìí àjù ọ̀fẹ́ ẹ̀mọ́ ti parí gan àwọn tí kọ́mọ wá ṣe òmùra wà láìra ọmọ kéékèèké ọmọ mi ìwé gbọ́n sórí kéde wíìkì ló kọ rẹ̀ yẹn wíìkì àyẹn ọmọ mi bàbá ó gbé díẹ̀ ìyá ó gbé díẹ̀ ọmọ tí èdè ọmọ ọdún kan méjì mẹ́ta lọ wọ́n mọ̀ wá gbé wọn ṣe òmùra ọmọ ìlú ìkè ìdánwò five years lọ òun náà ara pàtàjà aṣọ white yẹn òun náà wọ́n yà yọ nínú rẹ̀ ọmọ ẹ̀dùn pé á ah, láàrin àwọn èèyàn ìtọ́ yẹn ń ní ìtumọ̀ sí o wà láìpọ̀ bá dàgbà ní ìtumọ̀ ah, ni mo lọ ní age seven umura lásìkò ní ìsìn over one million naira ní covid ti dá nǹkan ó kè ní ìsìn òbí wo ló lè kó ten òbí mi sì lè kọ́ ọmọ lọ Amẹ́ríkà ó lè kọ́ ọmọ lọ Dubai tó ti yóò gbé sórí Facebook yóò gbé sí rọ́ọ̀sì Instagram yóò gbé síbẹ̀ Telegram yóò gbé sí WhatsApp me and my children at Dubai now enjoy our life àfa ládàwọ lọ́gbà Dubai tó lọ ládàwọ lọ́gbà Amẹ́ríkà kọ́ ọmọ rẹ lọ mọ́ta ẹ lọ sí múra jẹ́kọ́ mọ̀ sí ara ìsìláàmù wa ní kí ní wà òmúra jẹ́kọ́ rí kàbá jẹ́kọ́ kí o lẹ́yìn mọ́mù jẹ́kí wọ́n fẹ́ góra gbogbo nǹkan mẹ́rin mẹ́rin ní ìsìláàmù jẹ́kí wọ́n rí ìbáadà èyí tá ànáwó sí wà ń bẹ̀ ṣùgbọ́n ní èdè ìjàmọ́ nílò kan ló fi lòwó lọ ájídé ní kéjọ́ kan lè fẹ́ lọ sí náà sílà àti kọ́ lọ sábọ̀ sápọ̀ wá dandan wá kọ́ ni ìtọ́jú olówó ńlá ìwọ ò nídìí owó ṣọ́ọ̀ṣì ẹ̀sẹ̀ tó bá wọ tíkẹ́ẹ̀tì ní kọ́mọ̀ ló tó kí o ìfọ́sọ́lásì rẹ̀ gẹ̀ẹ́lẹ́ yìí jàmọ́ fámìlì tí ó jẹ́ an ideal muslim home kọ́ imọ́nù alàlẹ̀ ìbàdàn asọ̀hìn ìjọsìn gbọ́dọ̀ máa ṣe kí ni o ó gbọ́dọ̀ máa lọ ẹlẹ́kẹrin ànífẹ́ alimẹ́ntù muslim ilé mùsùlùmí òdodo ìròyìn kẹrin ni pé kọ́ ìmọ̀nì alàlà àkàlákìlì ìsìlámíyà alàhàmẹ́dà àáfàá nílé ní gbọ́dọ̀ dùn lórí ìwà dáadáa ìwà tí mo pè ó ìwà dáadáa ìwọ ọmọlúàbí kọ́mọ ní obìnrin ọmọ di àbòrí mọ́gbó wà kọ́mọ ní ọmọ fanamara àwọn ọmọ alọ́yẹ kan wà múra lé ọ̀pọ̀ ìjìjì àwọn ọ̀rọ̀ ọmọ wa pọ̀ nínú ìwà tẹ́ẹ̀kọ́ wọn ìwà ká látẹ̀mọ́ra ìwà ká sùúrù ìwà ká lẹ́ni àforíjì ọmọ mi ọmọ kíláàsì ó sì fún ní fọ̀tílẹ̀ márùn-ún kọ́sà káìbà kí ó dé ìfẹ́mọ́ra ìgbẹ́ òní àà ló sì sọ ẹ̀pẹ̀ tó tó bá wọn inú ní I'm very sorry wà lẹ́yìn tí ó ti gbọ́ ọdún méjì náà ní pé ìkọ́ tó kọ́ ọ ah, kàbà ọ yẹ kẹ́ ẹ̀kọ́ sọ ọwọ́ ọmọ ẹ̀yìn kí ló dé èèyàn tí ọ̀gbẹ́lẹ̀ Islam ẹ máa lọ́mọ Islam ìsìláàmù ní kéèyàn ọ̀dá síra yìí kò ní kéèyàn ọmọ lẹ́nu àforíjì á ah, rọ̀ṣídìí tó ṣe yóò dáhùn kò dáhùn mùsùlùmí ìmọ̀ ṣe bẹ́ẹ̀ ẹ̀yìn ọ̀pẹ́ fẹ́ sọ onítùmọ̀ wà láì onítùmọ̀ lọ́dọ̀ mi ké ọ̀dọ́ bàtọ̀ mùsùlùmí lòun mùsùlùmí sí lẹ́nu ìsìláàmù lẹ́sìn wọn ẹ ti sọ pé mùsùlùmí máa ṣe kí ni ohun ọmọ lẹ́nu àforíjì ni ẹ̀rọ máa ń ó máa ń dọ́gbọ́n fẹ́ wọ́n ó máa ń jalè ẹ̀yìn ìyá ẹ má bu ọmọ tí bá ń family

ẹ̀rọ ọmọ ní tí ń jalè ẹgbẹ́ kó ní pé mùsùlùmí èké kí ni o kì í jalè ẹ̀rọ ọmọ ní kàtẹ́ rí pé arrogance ìwà kíburú àtàkábùrù ẹ̀mí ẹ̀ga ara tẹ́lẹ̀ kẹ́lẹ̀ ọmọ ga òun ni kó rí ẹ̀kọ́ mọ̀lẹ́bí àti kí ẹ̀ ìwà burú rọ́ṣì èèyàn máa kí àgbàlagbà ní tó o ti kí mọ́mí rẹ̀ tó ń bọ̀ ni èmi ti mo ti dúọ́ sí wọn lọ́ọ̀kan à èyí dúọ́ sí mọ̀mí ìyàwó èèyàn máa sálámà yóò sì dáyà lọ́gbẹ̀ẹ́ lọ́mọ ẹ̀rọ ọmọ tó fẹ́ mọ́ nírú wà yẹn tàbí ẹ̀kọ́ fún àtẹ̀rẹ̀tẹ̀ tí ò ní bá ń dábà á jù ú ó fẹ́ sọ̀rọ̀ ẹ̀dí sẹ́niọ̀ ìwà gbéraga ti gbé ẹ̀mọ̀ kọ̀ṣàn rẹ̀ ṣé ẹ̀rí bá bá tètè kọ́ téèlì àwọn àwà burúkú yẹn tọmọ bá dàgbà lórí ẹ̀ fámìlì ọ̀rẹ́ jẹ́ fámìlì mùsùlùmí torí wà ábú yẹn ní ọ̀jẹ̀ tọmọ rò pé lóòótọ́ ọmọ kùránì kápítẹ̀ ó ti ákùrán sùn ilẹ̀ tí wà ábú níwà rẹ̀ kéèkì yẹn jẹ́wọ́ ó ti ákùrán nílòótọ́ kò ní kí yẹn fáàrí ìlú ọmọ kì í yẹn fọ́ọ̀lá àlọ́sàmọ́ gbogbo orú nǹkan tẹ́ bá ní kọ́mọ yín tẹ̀lé ní ẹgbẹ́ kèékì yàn aṣọ òtí kí lọ́gbọ́dá ní ẹ̀tọ́ ìyọ̀rọ̀ pé mùsùlùmí ní kọ́mọ kí yàn bó ti wà náà bí wà kẹrù mọ̀ alẹ́bí yẹgúdáwú bí sàlà ìwọ ní ọkọ́mọ kí yàn má lè fẹ́ kọ́mọ tó ṣe káwọn èèyàn òkí ọ kẹ́kọ́ kí ọ àmì ìgbéraga ni ṣé wọ́n tóbi kọjá àwọn èèyàn burúkú tẹ bá rí pé ń bẹ lọ́rọ̀ ọmọ ẹjẹ́ kó yẹ pé ìsìláàmù ọ̀faramọ́ ẹ̀yin ọ̀wà fi ìwà àánú ìwà àtẹríba ìwà àrẹ̀lẹ̀ ìwà mímọ̀ sòdodo mọ́mọ̀ parọ́ lílawọ́ mímọ̀ ìyàwó ẹwọ́n táwọn ìlú wa máa ṣe bàtà àgbọ̀lọ́ mọ́sálásí láti wọ́n wà fún tọ́mátí ń gé bíṣẹ̀ ìbílẹ̀ láì bíṣẹ̀ ìbílẹ̀ láì àwọn òfòwò tí wọ́n bẹ̀ wọ́n tó wá fáwà náà ní àwọn owó five kọ́bọ̀ sísì kan báyìí fẹ́yà bí iṣu fẹ́yà sílá ìjọ ten kọ́bọ̀ ìjọ àwọn owó wọ́n sáfà lówó káfíńtì lókè ní o fíṣẹ̀ nínú láì àtẹ̀wọ́n tírẹ̀nì wa ni àtẹ̀wọ́n tírẹ̀nì wa ni pé mùsùlùmí máa ṣe kí ni o ọmọ ẹ̀ náwó sí mọ́sálásí àìmọ̀ iná lásì àwọn òbí tí wọ́n jẹ́ pé àwọn náà kọ àwọn náà dá sí wọ́n tírẹ̀nì wa lórí ẹ̀sẹ̀ èèyàn yáhu èèyàn máa ń lawọ́ german ẹ mọ́ òkè sífà ní ọkọ̀ wọn ní gbogbo tí mo sọ yìí ẹ mọ́ state tíṣà ó kọ́ńpìlímẹ́ǹtì ń tẹ̀ ń ṣe lé ni ẹ má ṣe mistake tíṣà ó ṣe kí ni o yóò kọ́ńpìlímẹ́ǹtì ẹ̀ yóò irú ń bá nǹkan lé òun náà irú ẹ̀ náà yóò máa kọ́ sùkú yóò wá ṣe kí ni o yóò wá jọra wọn ẹ̀tọ́ pé báyìí kọ́ ní ẹ̀kọ́ sí títà lọ fún sùkú ọmọ òní yẹni ọlọ́ ilé yóò lè jẹ́ muslim home jẹ́bọ́ mo rò pé yẹn náà clear bí ò clear ìwà dáadáa ẹ ya ẹni ọlọ́run ìyẹn jẹ́ nù nǹkan tí a fi kún nílé mùsùlùmí àáfàá ní ẹlẹ́karùn-ún ilé tí ó jẹ́ ilé mùsùlùmí kọ́ ìmọ̀nì aláàfọ́ àti láì wàtíbáì súnmọ́sí nàbíyí sallallahu alaihi wasallam jẹ́mọ́ ẹ̀kọ́ nọmba fáìsì dáadáa ilé tí wọ́n fẹ́ kọ́ jẹ́ ideal muslim home ẹ̀ tírìnì àwọn ọmọ ilé orí pé èèyàn máa ń tẹ̀lé kúrà ní ọlọ́run àti súnà ànábì wa Muhammad sọ̀tọ́lù tẹ́rí àdúrà kẹrẹta bàbá wa mẹ́rin ṣe bá a ṣe mọ́ tó sọ́ọ́bì kanáà ní òní o àdúrà yẹn ọlọ́run bá ń gbà ṣùgbọ́n pọ́blẹ́mù tí ó mò ní ń fè wípé nígbà táwa ní ìṣẹ̀ tá a dákẹ́ tá a ṣàdúrà ọlọ́run bàbá wọn súnmọ́ èyí àwọn ìkàtọ́ dáa ní wọ́n wà wọ

kọ́ọ̀bá ni rẹ̀ bídí àṣẹ̀yìntàní kọ́ọ̀bá ni rẹ̀ lẹ̀ bídáwù ṣẹ̀ìtọ̀ níyànú kọ́ọ̀wá bá ni gbé ànàbí ga àfá ìrùkẹ́ ẹgbọ́tùmọ̀ àdúrà wà láì gbogbo rẹ̀ ló ti wà ní àdúrà yìí ni jọmọ́ mùsùlùmí ọmọ lórí pé a máa ń ṣe nǹkan wa in line with teachings of the Quran and traditions of Lord Prophet Muhammad sallallahu alaihi wa sallam ẹ wo sàbẹ̀ kan tánàbí jọ tóun náà fẹ́ tọwọ́ bọ oúnjẹ jàmọ́ fẹ́ mọ́tọ́ fẹ́ ànàbí wa gba lọ́wọ́ yáàgbé yà ifó ṣe ọkọ̀ ara tó ṣe ni pé ọkọ̀ mọ́ owó ọ̀fẹ́ ti máa jẹun jàmọ́ fẹ́ gbọ́ mi yé ọfẹ́ ma fọwọ́ òsì jẹun kò sanwó tó fi ń jẹun kò ṣe bísí láì ọkẹ̀ tọwọ́ bó jẹ ànábì wa kọ lẹ́kọ̀ọ́ sọlọ́lá ìyá àgùnà who you boy who this small sani ńlá dáàkọ̀ ọlọ́run ṣe bísí láì kò tó jẹ jẹ́mọ́ kí

ṣe bísílẹ̀ láì fọwọ́ ọ̀tún jẹun ṣèbẹ́ yẹn rí fọmọ yẹn fọwọ́ òsì jẹun fẹ́ sọ̀rọ̀ fẹ́ láwọn ọmọ kan bẹ kí n clear rẹ̀ láàrin bóyá bọ́lá òun ṣe dá wọn nǹkan left left wọn ló máa function àwọn àfáà ní òsì tó burú kán ló left fún gbogbo nǹkan yòókù ṣùgbọ́n bí ó jẹ ẹ́ẹ̀ṣẹ́ ni wọn lórí ọwọ́ ọ̀tún ni ọmọ ní ọwọ́ òsì ló fi máa kọ̀wé ẹ̀ nídìí kẹ́ ẹ̀ pàkádà lẹ́nà ẹ̀jọ́ mọ̀ fọwọ́ òsì ẹ̀kọ̀wé lọ àdìsí ọ̀tàkẹ́lẹ́ ni ọmọ mi ọwọ́ òsì ló fi máa ń bá ilẹ̀ àwọn àfáà ní òsì tó burú bẹ́ẹ̀ ọmọ fọwọ́ òsì balẹ̀ ọmọ mi sì bá ń gbá bọ́ọ̀lù ẹsẹ̀ òsì ní òsè kíni o ní òsì máa gbá bọ́ọ̀lù wàhálà ayé ayé ẹnu tí bá ń gbá tẹ́bù tẹ́nísì òun bá sì lẹ́fọ́ wàhálà ayé ayé ẹ̀ dẹ̀tọ́ bá débi oúnjẹ ẹ́ tẹ́ẹ̀nì ẹ̀ lórí kíni o ọwọ́ ọ̀sán jẹmọ́ ẹ̀sẹ̀ wá ìtọ̀rọ̀rùn ó rọrùn gbogbo wa ní ìsìn tàbá fẹ́ jẹun kí la fi jẹun tó bá débi tọ́ílẹ̀ẹ̀sì kọ kí la máa ń lò ṣé ọ̀dọ́ náà máa fi mo wá pé ọwọ́ òsèlè ká máa lùfò tọ́lẹ̀ kí la ṣe jẹ́mọ̀ àtúrẹ́nì ara wa lórí ẹ̀ tọ́lá àti pé nǹkan ẹ̀gbẹ́ ni ọwọ́ tá a fi ń jẹun a gbọ́dọ̀ lò fún kíni o tọ́lẹ̀ nígbà bá ní kọ́mọ yẹn wọn fọ ọwọ́ òsì jọ pé ilẹ̀ sóni ọwọ́ òsì ló fi ń kọ̀wé ọwọ́ òsì ló fi ń gbálẹ̀ ọwọ́ òsì ló fi ń jẹun <laughs> tọ́wọ́ afẹ́ sábà gbà náà tọ́wọ́ òsì ló fi àwọn sí ẹ̀gbin rárá ẹ̀ ń ṣe é yẹn lórí kọ́mọ fọwọ́ ọ̀tún jẹun àwọn nǹkan yòókù wọlé máa o lẹ̀ kí ni mò ń sọ lọ ni pé ideal muslim home ẹ máa tẹ̀lé lánàá kùránì àti súnmọ́ ọmọ yìí obìnrin fẹ́ jáde lé ẹjẹ́ olórí ta sùkúù tẹ́ẹ̀mù ọmọ yìí lọ ẹni òbí ẹjẹ́ kábàrà wa sòótọ́ ọ̀rọ̀ àwa mùsùlùmí èkó náà sáré ní ìmọ̀lú mi ò Ìbàdàn mo ti sọ̀rọ̀ yìí ọmọ bíbí ìlú olú Ìbàdàn òrìjẹ́nà òun nílé èyí ò ní ìtumọ̀ lọ́dọ̀ Ọlọ́run mo fi sọ pé mo mọ tí ń tẹ̀lé Ìbàdàn pay tòpàìtọ́ skúl ní ọmọ tí ń fẹ́lẹ̀ ẹgbà ní sùkú òsàndáàdì lónìí òun ló ní problem ìwọ́n mọ́ mọ́ ẹ̀rẹ́ lọ sí sùkú tí ó ti máa fi rí lẹ̀ oníbẹ̀lú standardi àwọn tẹ̀ packaging ẹnu mi gbà mò ń sọ fún ọ à ń pàdé láwọn competition à ń pàdé ní cowbell feeder à ń pàdé ní derby à ń pàdé ní man à ń pàdé ní stand among others ẹnu mi gbà páwọn ọmọ kírísítẹ́nì ọmọ wípáwọn ọmọ wa parí sábà pọ̀lọpọ̀ wọn ṣe court many wide world mélòó ló lè dúró lẹ́gbẹ̀ẹ́ àwọn sùkú wa ọ̀rẹ́ ìlú lọ́rẹ́ rẹ̀ òun tí wọ́n sọ yìí ògbó ògbó international àjọ sáàfù ní dama tún yóbe 2006 kọ́ yẹn ni àfà sùkú mùsùlùmí láti lọ tí ọmọ bá tẹ́ máa ń kó àwọn ọmọ àkọ́kú ni wọn ò fẹ́ tí wọ́n lè ń gbàtà kó bẹ́ẹ̀ àwọn ọmọ wọn ọmọ ẹgbẹ́ ẹgbẹ́ àwọn ọmọ wa ti rìn ìwé kí náà mọ̀ ẹ̀yin lẹ́ ń kọ́ wọn ní lọ́bẹ̀ ẹni sùkú mùsùlùmí ò sàdá ẹ̀yin lẹ́ bọ́ọ̀lù ọmọ ìṣẹ́ òṣèré ọlọ́ ṣùkú yọ wà sí nílẹ̀ yà máa kọ́ ọmọ tó wọ owó tó fi sop tẹmọ́ kọ́ wọn lọ́dà fáṣù tàbàbà sí ilẹ̀ lọ́run tábọ̀ ọ̀fún ọkọ̀ rẹ nígbà wọn débi wá dárí ẹ̀ṣẹ̀ wa jù wá wọ́n ti sọ di dárí gbèsè wa jù wá ní ìsìn sẹ́ni fọ́ọ̀mù ọmọ rẹ̀ ní consistency ibi tí wọ́n wà consistent ẹ̀yin lẹ́ńkọ́ wọn nílò àwọn sùkúù tọmọ ní òfin lòdà ilé ní òde jẹ́ muslim home àbúrò wa kan wọ́n mú lọ skul kèfèrí kan bá bẹ̀rẹ̀ ní ìdẹ̀dá pé ọdẹ̀ tó wà secondary school ọmọ obe ọlọ́lọ́gbà àdúrà mi lórí ẹ̀wọ̀ àbúrò mi gangan ni torí pé wọ́n máa sáńdáàdì náà ni sùkúù tó jìnà ní ara àwọn ọ̀nà ni kọ ẹ̀kan àwọn sùkúù ọ̀nà màlété alágbàdá títí kan èmi wá fẹ́ bá àbúrò mi wí kan àbúrò mi náà lè padà máa gbọ́ lẹ́sẹ̀ tàbí kọ́ máa wo fídíò yẹn gan fún rẹ̀. ẹjọ́ sórí jésù ọba sàdàkọ jésù mo ní yéé jésù lẹ́nu ọmọ mùsùlùmí sí àmọ́ pé tó sọ yẹn ó lè wà unconscious orí jésù wọn kọ láti ẹ̀mí ọmọ ònílò dáàbò ní sùkú táàbù tọ̀ tẹ̀lé bàbá àá ṣe ń di sùkú ọmọ lónìí tí wọ́n sọ ẹlẹ́yà tó ń bojú lọ́mọ ó sì parí ẹ̀ ń fi rẹ̀ ọmọ ń dákọ̀ jésù ah! ẹgbà kọ́ jábọ́ lọ́wọ́ mi jésù nínú lẹ́bà tí ń fẹ́ Allahu Akbar ẹ̀yìn lẹ́bà yí àwọn ọmọ ìdílé yóò lè jẹ́ ilé mùsùlùmí o pẹ̀lú kẹ́ẹ̀kọ́ wọn lọ́dún tí wọ́n ti máa gbé kan ẹ tí wọ́n ti máa kọ bàbá wa sí ibẹ̀ lọ́rùn ṣe wọ́n náà ti lọ́rùn ni wọ́n mẹ́jọ pé bàbá rẹ̀ sí àtiwọ́kọ́ ni bàbá rẹ̀ ni àbí ààrẹ bí fẹ́rò ni ẹ̀yìn lẹ́kàwọn ọmọ yín lọ ọ̀dọ́ wọn wọ́n èwá sùkú tiwa o nígbà tẹ̀lé ti dá sùkú mi lẹ̀ 2014 seven years ago ọmọ ẹyọ kan tí èdè mùsùlùmí kọ̀ wá sùkú mi ẹ̀yìn ọkọ̀ ọmọ yín lọ ẹ yín lọ wọ́n wà tàn yín jẹ ìlọ́fà skul kan ṣe end of year party rọmọdọ́n bíi few years ago tí rọmọdọ́n bọ́ sí àsìkò end of year gbogbo àwọn ọmọ wọn ní ká jáwé ìkọ́mọ mùsùlùmí ìkànnì àwọn ọmọ ilé ìké òwe tó lọ sùn yẹn ó ní wọn láwọn gbọ́dọ̀ gbà ọkùnrin sẹrí ìṣúná fà we have strength to display different activities ọmọ tí ẹ jáwèé ọmọ tó ti bàlágà ọmọ obìnrin tó ti mẹ́ńsírè ọjáwèé tó tọ́sẹ̀ lọ́ọ̀bì apájì torí sùkú kèfè nílẹ̀ mú wọn lọ. ẹgbẹ́ ọmọ yóò sùkú nígbàdàn yìí o tó ọba wá sùkú tó close to one million tó jẹ́ bọ́ọ̀dì ọmọ ẹ̀ńbàdàn tó ọba mọ̀ yín sọ fún un tó tó ju bàbá wọn ní mọ́lẹ̀ tó ju bẹ́ẹ̀ lọ ni sùkú tó standard pọ̀ bàdàn tó jẹ́ sùkú yìí tèmi ọ̀nà wá sáyà tó bá mọ́tò kàfọ́ mọ̀lẹ́ tó bá dárífà fún tí ọmọ ọmọ ìlọ́dún wọ́n pọ̀ bàdàn a nídìí ká máa kọ́ ọmọ lọ́bi tí wọ́n ti sọ ọmọ wa dọ̀tá wa àwa mùsùlùmí là ń kó ní ẹ̀kọ́ ilé ẹ̀kọ́ ẹwà ń fáyé yunifásitì wọn náà ní èdè wọ́n tó wá ń gbógun táwọn ọmọ wa wọn ò gbọ́dọ̀ borí wọn ò gbọ́dọ̀ kírun wọn ò gbọ́dọ̀ ṣe báyìí lùdè tó wà lọ́lé èkó mọ́ lóògùn yẹn wọn ò gbọ́dọ̀ kírun wọn ò gbọ́dọ̀ ṣe nǹkan kan ẹ̀yìn sì kó wo sí yín lọ ọbẹ̀. ṣé ikú náà ní pé àlùjá náà ní túmọ̀ sí yín ẹ di àtìláyé kẹ́ ẹ wọ́jà náà for uncountable years ilé yóò ní tẹ́lẹ̀ mi tẹ́ ẹ bá tètè kú àwọn ọmọ ọmọ àti ibi tá ń sẹ́mẹ́lé yá mọ́ wọ́n sọ ẹlẹ́dẹ̀ mọ́ bẹ́ẹ̀ ibi tá ń gbé Kùránì jù ọdún fún àwọn ògbè bẹ́ẹ̀. torí náà tá a bá fẹ́ ṣe bìnáhùn bẹ́ẹ̀tì mùsùlùmí afẹ́kílé wọn jẹ́ ilé mùsùlùmí òdodo ìlànà títẹ̀lé Kùránì àti kíláàsì kó àwọn ọmọ wa o àti títẹ̀lé súnà ànábì sallallahu alaihi wasallam ìyẹn jẹ́nu nǹkan mìíràn tá a gbọ́dọ̀ ṣe àkíyèsí ẹ̀ àáfàá ní ẹlẹ́kẹfà tá a bá fẹ́ kílé wa kó jẹ́ ilé mùsùlùmí òdodo nínú tọ́kànwájú òun ni pé kọ́ ìmọ̀ alálùmọ̀háfáwọ̀ alàlùfítírọ́kì sẹ̀límọ̀ jàmọ́ ẹ̀gbọ́n nàbà fífi yìí ilé tẹ́ ẹ fẹ́ kó jẹ́ ilé mùsùlùmí òdodo yóò dùn olórí pé àwọn àdámọ́ tọ́lọ̀ ń dámọ́ ọmọ nìyẹn ẹ máa sọ ẹ máa ṣàkíyèsí nínú ilé yín àwọn àdámọ́ yẹn kórìsìrìsì kí n má pẹ̀rẹ̀ díẹ̀ díẹ̀ wà àwọn àdámọ́ kan ń bẹ tọ́lọ̀ ń dámọ́ wa tánàbí ń tọ́ sọ́nà irú ẹ̀ níbi à ń gé à ń àwọn súnánù lè fi tọrọ lélẹ ni ilé mùsùlùmí ni ọmọ ẹwà ò gbọ́dọ̀ bí wọn ọmọ tọọgì ẹwọ báwọn ọmọ ṣe ń wọ́n ti bí wọn ẹhàn náà àdàmú ọlọ́run rọ ọmọ ẹyẹ lọ́rùn ẹjọ́ fi ọgbọ̀n súnà lẹ̀ ẹ àwọn ẹni tí fi ọgbọ̀n ilẹ̀ fún kí ni gáì <laughs> gáì gbogbo àwọn ọmọ náà ti fi gáì àdámọ́ ọlọ́run pọ̀ wẹ́lé ọkùnrin ìjọ náà pé súnà rẹ̀ ni tẹ́bá ọmọ ọkùnrin tó wá di ohun ọmọ ní ọkùnrin di ohun ilé yóò lè ní ọmọ ní obìnrin ó ti ń ọmọ ní obìnrin ó ń wọ ó ọlọ́run ti ń yàtọ̀ nínú sẹ́gbọ́n tí mo sọ yé wa gbọ́dọ̀ mọ̀ ọmọ ní ọkùnrin gbọ́dọ̀ gbọ́ yé pé àìbò obìnrin lọ obìnrin ló ti wà pé ọkùnrin èèbò òun lọ́wọ́ àwọn ìtọ́jọ mọ́ súnmọ́nù lè fi tọ̀ àwọn ìtọ́nà ń dámọ́ wa àmójú tó ní fámìlì wa àwọn àdámọ́ ní ìdámọ̀ pé bọ́lọ̀ ń ṣe dọ́kun èrè bó ṣe dóbi èrè ọkùnrin ò gbọ́dọ̀ múra bí obìn bẹ́ẹ̀ náà o ò gbọ́dọ̀ múra bí ọkùnrin bẹ́ẹ̀ bá ti rí mùsùlùmí tọ́mọ obìnrin wọ ṣòkòtò káàkiri yorùbá nínú àṣà Yorùbá ìwà burúkú ni kóbi ọmọ oṣù tó kù àwọn aṣọ àṣà Yorùbá ní ìsìn nínú ẹ̀sìn Ọlọ́run tí gbogbo wa jọ ń ṣe obìnrin tó ẹkọ bá fẹ́ wọ ṣòkòtò lọ́mọ̀tọ̀ bẹ́sìn mọ́ yóò wọ sábẹ́ ìjáàbù tẹ́lẹ̀ kankan ò mẹ́rin bẹ̀kọ́bìnrin ọwọ́ ṣòkòtò káṣìkì bọ́rọ̀ ṣòkòtò èsè lànà ọ̀tọ́lọ́ kọkùnrin náà wá dirun kó fi yára ìgbìsẹ̀ tí kóbìnrin ọmọ ṣe bí ọkùnrin kọkùnrin ó ṣe bí obìnrin kò ní máa ń ṣẹlẹ̀ <clears throat> láwọn inú ilé ìtiwa torí pé <clears throat> làánà tó pọ̀ òun ló wà lórí rẹ̀ a gbọ́dọ̀ gbìyànjú ká ṣọ́ra. àǹfààní ẹlẹ́keje ilé mùsùlùmí kọ́ ìmọ̀n aláhùsùnì tẹ́rìbìyàtì àwùlà ilé mùsùlùmí ó dùn lórí ríre àwọn ọmọ títírẹ́nì àwọn ọmọ nílànà Islam bàbá àti ìyá ni ó ṣe o ibi tí bàbá ọba sí láyé ìyá nìkan ó ṣe ibi tí ìyá bá jẹ́ pé kò sí láyé bàbá ló kù tí ó ṣe nù fẹ́ẹ́rí rírẹ àwọn ọmọ nílànà Islam àwọn àáfàá wa ń lè sí nǹkan mẹ́jọ ìjàmbá ìka mélòó mo pè mẹ́jọ àsìkò ni mò ń dọ́gbọ́n sọ́ọ́lò tíra tí wọ́n fi sọ nǹkan mẹ́jọ ẹ̀dọ́ fọ́tòkọ́pì ẹ̀ níwájú mi nípàdé sọ bíbí torí àsìkò à ń sọ nípa pé an ideal Muslim ọ̀rọ̀ mọ̀sẹ̀ kọ́ ìmọ̀ àlà húsnẹ̀ tẹ́rìbì yá sí àwùlá á tẹ́ẹ̀nì àwọn ọmọ wa lórí ìlànà Islam tó dáa àfọ́ àwọn Mustapha Murad Subuhi tí wọ́n kọ síra àmìnà ágìlì mọ́mìn bàbá wa dá akọ tẹ́lifíyà mẹ́jọ táàfù àwọn ọmọ wa tẹ́lifíyà mélòó kìí jẹ́ náà tẹ́lifíyà mélòó àwọn kọ̀ọ̀kan tí wọ́n ló tí wọ́n sọ tẹ́lẹ̀ oúnjẹ sáré sọ bàbá ní alákọ̀ọ́kọ́ ni àtẹ́lifíyà tún lè máa níyà alákọ̀ọ́díyà ààrẹ àwọn ọmọ lórí ìgbàgbọ́ òdodo tẹ́jẹ́ ní ọlọ́run ẹlẹ́kejì àárẹ̀ àwọn ọmọ àfẹ́ríbíyà àfà àbùdíyà lórí kánmọ̀ ọ̀sẹ̀lọ́n ẹlẹ́kẹta àfẹ́ríbíyà àlòkòlòkìyà àárẹ̀ ọmọ lórí ìwà dáadáa ẹlẹ́kẹrin àfẹ́ríbíyà àlèjàfàdíyà àárẹ̀ ọmọ kan wà physically fit tí wọ́n dápé lára irú eléyìn ní ká fọmọ lóúnjẹ gidi irú ẹ̀ ní káwọn ọmọ ṣe physical exercise torí bá ń sẹ́nu ìsìláàmù ọ̀lẹ́ ò lè ṣe ọ̀lẹ́ ò tẹ̀sẹ̀ wa ìrun fúnra rẹ̀ ọ̀lẹ́ ò kí ààwẹ̀ ọlé olé gba. ájì ọ̀ọ̀ àbá ájì ọlé olé fẹ́ wàhálà bọ́ oríṣẹ̀ ogun àwárí láti àràfà dé inú mi sì dáadọ́ wà láì atórí láti múzàlífà dé ilé nàbàdà ató àfà afá àrẹsẹ̀ nínú tí ìbá ṣe pé ìyá ń gbọ́tọ́ ti bí kíní ewu kíní tí àtàn fi ń tì àbá ayé oṣù ọ̀lẹ́ ó rìnrìn ọgbẹ̀rẹ̀ ṣẹ́jú ó ní àbá ẹwò ìṣòro wákàtí méjì igbákejì ló ń tòòjì ọ̀lẹ́ ọ̀lẹ́ tí ọ̀dà pé mùsùlùmí máa ń dápé ní àtẹ́bíyá alìjàfàdì ìjà ẹ tẹ́ẹ̀nì àwọn ọmọ lórí kíní o kan dápé èyí wọn ẹ̀mọ̀ fún ọlọ́jẹ́ tó dá ẹ̀mọ̀ fún wọn léṣo jẹ ẹ̀ sì máa jẹ́ kan ṣe físíkò exercise

lágbàdì tó di pé cbc cbc táàkiri tí wọ́n ìkátọ́kọ̀ kò sóde sí ìsìnkú pé kí ló pa ọ̀tà ọmọ yẹn wọ́n rẹ̀ wà exposed to rigorous activities jẹ́mọ́ kò sásìkò ẹlẹ́karùn-ún àtẹ́rìbíyà àlẹ́ ìlẹ́yà air trade ọmọ ní tí wà intellectually sound irú èmi nìkan mú lọ school ọlọ ilé kéwì ọ̀rá plan nítorí ọmọ wa ò gbọ́dọ̀ jẹ́ pé kó wà rìtádẹ̀ as far fast. intellectualism is concerned jama àtẹ̀yìn ọmọ tí ó sound lẹ́kọ̀ọ́ ẹlẹ́kẹfà àtẹ́bíyà ànàṣìyà irú ẹ̀ ọ̀sọ̀ táwọn ẹ̀rẹ̀ ọmọ tí yóò lẹ́mìí ẹ̀mí ọmọ yóò jí pépé psychologically ọmọ balance ibi òkú nǹkan ò lè fọ́ ọmọ wàhálà ẹlẹ́kẹ̀dẹ̀ àtẹ́bíyà ìṣìmáyà ẹ̀tẹ́rì ọmọ lórí bá a ṣe máa ń ṣe láwùjọ èyí máa ń sọ pàápàá láwùjọ èyí máa ń ti tẹ̀lẹ̀gẹ̀ fáwọn èèyàn láwùjọ wọn èèyàn máa ń ṣe báyìí láwùjọ wọn téèyàn bá wà láwùjọ èèyàn máa ń sọ ẹnu èèyàn ní o ẹ̀ẹ́tọ́ ìyọ̀mọ̀ ní bó la ṣe máa ń wùwà láwùjọ ẹlẹ́kẹjọ àtẹ́ríbíyà àdà àwùjọ ẹ̀ẹ́tọ́ ìyọ̀mọ̀ ní bá a ṣe máa ń pé èèyàn lọ́nà sùúrù wọ́n kiri yóò kárí lọ́mù ọmọ tí wọ́n wà ní olúwa fẹ́ràn àìsí rẹ̀ jù yọ́mọ kó ti jọ́ tẹ́lẹ̀ bá ṣe fún ẹ ẹ̀ẹ́tọ́ ìyọ̀mọ̀ ní kó wọn ò lè sọ wá àti fáwọn ọmọ mi pé ìsìláàmù lọ́nà kúlù húwà lọ́rù àhà ọ̀kan ṣoṣo ní kẹ́ni o ọ̀kan ṣoṣo lọ́nà gbogbo irú nǹkan tó yẹ ká ṣe òun ni eléyìí táwọn ọmọ wa ó ṣe kẹ́ni o tí wọ́n fi yàrá àbá fámìlì tí ọba jẹ́ fámìlì mùsùlùmí òdodo kọ́ ìmọ̀ọ́nù aláhùsùnì pẹ́rìbìyàfẹ́ àwòlá jàmọ́ àsọ́yà àbí òye ìyẹn jẹ́ ẹlẹ́kẹ̀lú ọjẹ́ ẹlẹ́kẹ̀jì afáà ní ẹlẹ́kẹjọ fámílì tàbá fẹ́ kọ́ jẹ́ fámílì ìsìláàmù òdodo bá a fẹ́ káwọn ọmọ mùsùlùmí kan jẹ́ ẹni ọlọ́run tí yóò wà bẹ̀ àáfàá nínú nǹkan tá a ṣe fún wọn òun ni wípé alìbúrúdù alìlìmàásí wàlkàbáìr wà ádámù tàhàkírì dùnú jọmọ́ ẹ̀gbọ́n ọba yé sí fámìlì tẹ̀yẹ̀fẹ́ kọ́ jẹ́ àìdí mọ́síkò yóò dùn lórí pé ẹ̀ẹ́dẹ̀ káwọn ọmọ ni wọ́n máa sáfẹ́fẹ́ jẹ́mọ́ káwọn sáfún kí ni o ẹ̀ṣẹ̀ major things and minor things ẹ̀ṣẹ̀ ńlá àtẹ̀ṣẹ̀ kéékèèké àwọn ọmọ ní ọ̀gbọ́dọ̀ trivialize ẹ̀ṣẹ̀ ẹ̀ṣẹ̀ ní ká parọ́ ẹ̀yin gangan ẹ má parọ́ ẹ̀ṣẹ̀ ní ká máa wo ìgbòkú òṣù lẹ́yìn lẹ́ńpìlẹ̀ blue film fáwọn ọmọ nulẹ̀ ẹ̀yin lẹ́ńpìlẹ̀ àwọn ilé tó ti ń pọ̀ fọ̀ fáwọn ọmọ fámílì mùsùlùmí òdodo ẹ̀dá wọn ọmọ ẹ̀yìn ọmọ ẹ̀sìn kọ́mọ̀ pé mùsùlùmí èèmọ̀ ṣe sì náà mùsùlùmí èèmọ̀ tatẹ́tẹ́ mùsùlùmí èèmọ̀ tasẹ́wó mùsùlùmí èèmọ̀ bora mùsùlùmí èèmọ̀ mutí mùsùlùmí èèmọ̀ sìgá mùsùlùmí èèmọ̀ ṣe báyìí sẹ́gbà wọn bá ti lè mọ tó jẹ́ ẹ̀ṣẹ̀ tí wọ́n bá ń sá fún wọn jẹ̀yìn ọlọ́ ẹ wo àwọn òbí tó bá fowó ń ṣe ẹ yọwọ́ òbí fẹ́yìn

àmú kí ní ìbẹ́pẹ ogbó ẹlẹ́sí ìbẹ́pẹ ẹwà fi kí ló kọ́ rẹ̀ sí afẹ́fà bẹnu o àmọ́ fi ìbẹ́pẹ plan náà ṣe ń ta ìbọn ẹgbẹ́ ìjà ọmọ yẹn ọmọ plan kan bù sọmọ yìí fẹ́ jalè ni sọfẹ́ mu sìgá ni ẹ jẹ́ kí fámìlì yín kó dúró lórí fáwọn ọmọ ó jìnà sí ìmọ̀ ṣe kí ni o ìmọ̀ yapa àṣẹ ọlọ́run àáfà lára àyàkọ ọlọ́run tó wá ń da yẹ́rú lónìí òun ni àlàfíà mùlùmọ́ jìnà àlàdámọ̀ àwọn fíìmù bù eléyìí táwọn ọmọ wò lóòlù tó sọ wọ́n di ìdàkudà a gbọ́dọ̀ sọ̀ṣe kọ́nà ọba àlékè ọlá kọ́là wà máa dúró lórí akọ̀sọ̀ mẹ́wàá kọ́dà ẹ jẹ́ kí n dúró lórí mẹ́jọ yẹn afọ aláwọn kankan wá ń bẹ tí ọ̀yẹ́ kọ́ mọ̀ ṣẹlẹ̀ lórí mùsùlùmí ní màdúrádọ̀ jàmẹ́ ẹ̀gbà rẹ̀ yé dáadáa aláwọn kankan bẹ fẹ́ kò yẹ kó máa ṣẹlẹ̀ nínú ilé kílápẹ̀ jàmọ́ o nínú ilé kílápẹ̀ ilé mùsùlùmí àáfà alálàkọ̀kọ́ ilé mùsùlùmí àìsàn ajá ń bẹ̀ jọmọ́ ilé mùsùlùmí ideal muslim home àìsàn ajá ń bẹ̀ sẹ́ẹ̀kì àtòkè ajá ní ọ̀sọ̀ wa àwọn olè lónìí ní ìsìn ajá wọn kọ̀ pa silent history nínú Islam wa sallallahu alaihi wasallam ó lè mọ̀ ẹni yàtọ̀ sí kẹ́lbà sọ́ìd ajá tá a fi ń dẹdẹ bóyá bí àgbẹ̀ àbọ̀dẹ sọ ìfáwọn máa ń lo ajá láti fi hàn pé ẹranko burúkú kan bọ̀ ó lè jẹ àwọn ẹran mi àbó lè kó sùpàbà mi ejò ń bọ̀ ó lè wá sá àwọn ẹran àwọn flock of my sheep ó lè sá wọn jẹ ẹ ń bá jẹ́ àgbẹ̀ àbọ̀dẹ tó ń fi ajá dẹdẹ ṣẹ̀lí àyọ̀ǹda kan sí ajá ṣùgbọ́n àwọn náà tó máa fi ń dénú ilé wọn ò sì ní ilé tí wọ́n ṣe kéde o tí wọ́n máa tù sí torí pàmò ẹbí ìwà mọ́sọ̀sán adébílẹ̀ tó bá ń ṣe ajá yẹn ògé wúdù méjì yóò máa dẹ́kù ló ṣẹlẹ̀ lójoojúmọ́ sáà ti títí òkè wúdù ẹ̀yọ ọ̀kan lójúmọ́ aláàfẹ́ kí lè wọ́n tẹ́lẹ̀ mùsùlùmí ìtí ọ̀wà jẹ́ káwọn mọ̀lẹ́kọ́ ọmọ wẹ̀ àdébí pé iná ìmọ̀ la ìkàtà làtẹ́jú kúlù bá ìta ń fi ìtẹ́lúgbó wà lásùrọ̀ ilé tẹ́ ẹ bá ti rí ajá ẹ̀lẹ́kọ́ òní wo mọ̀ bọ́ wà sórí súrọ̀ torí pọ́rọ̀ méjì làwọn àfáà sún pa súrọ̀ àwọn míì tú sí èrè àwọn míì tú sáwò òun náà bá sì ti máa sọ̀rọ̀ ibi tó burú dénú Islam mùsùlùmí ọ̀gbọ́dọ̀ máa ṣe ajá kò sí gbọ́dọ̀ máa ta ọmọ ṣe án ọmọ lọ tọ́lọ́ wọn bá fẹ́ nǹkan kan léèwọ̀ owó tá a bá nílẹ̀ náà aráàlú ni ó jẹ mùsùlùmí ọ̀gbọ́dọ̀ máa ta ajá kò tájábá tó wá fẹnu bọ kọ̀ǹté láàrin ànábì rẹ̀ gbọ́dọ̀ sọ̀rọ̀ ẹ̀ méje alákọ̀ọ́kọ́ àdúgbì last one di tùrọ̀ ọgbọ́dọ̀ jẹ́ pẹ̀lú iye pẹ̀ sájá tẹ́ máa sìnú ẹranko tí wọ́n ká ìtàn gbogbo wọlé tí ọgbọ́dọ̀ fẹnu kan kan àwọn veins àwọn kọ̀ǹténà àwọn pot àwọn plate pẹ̀lú lónúlé ọlọ́run ni máa sọ ọyàn tí èyí bá ti ṣe ọdẹ àbáwọn tó máa ń lo ajá fún tí wọ́n ń lò ó fún bọ́dọ̀ àwọn tó jẹ́ security personnel tí wọ́n láwọn trained dogs irú àwọn tó lè lo ajá ní ìsìlámù náà tó bá ti yàtọ̀ sáwọn tí sẹ́yìn wọ́n jọ ọmọ bá wọn ajá ò lè sọ èmi àti yín àwa náà bẹ́ẹ̀ kiri gbogbo àwọn tó lè lọ wọn lájá ń bẹ̀rù ẹ mọ̀ ìjà àṣẹ ajá ká mọ̀ ká ìsàn burúkú gan wọnú ilé wa ká mọ̀ sọ fún wọn lè ká pé ní ìfẹ́ ọmọ ilé ilé mùsùlùmí òdodo àjọ gbọdọ̀ mọ̀ sílẹ̀ ẹlẹ́ẹ̀kejì èrè statues àbáwọn àwòrán sẹ́yìn tó dáa jù ní báwọn náà lè wa táwọn images ó bá wà ń bẹ̀ kọjá àwọn in lifeless objects àwọn inanimate objects àwọn picture kàbá àwọn píṣọ̀ picture àwọn píṣọ̀ igi picture tọ́da àdùnnú ṣùgbọ́n èyí tó wá burú jù ní ká máa rí èrè nínú ilé mùsùlùmí kò gbọ́dọ̀ máa ṣẹlẹ̀ ilé mùsùlùmí òdodo kò gbọ́dọ̀ sí èrè ń bẹ̀ ẹlẹ́kẹta àtàsọ̀ọ́lì àgbélébù kò gbọ́dọ̀ ságbélébù nílé wa gbogbo tí wọ́n ṣẹlẹ́ láti ìdí owó lásìkò ní ti tọ́ta ní o ìrìnlẹ̀ tó ń wo fi mo tún ní prógámù kan ní ológun ẹrú sí ìdíbò tó ń lọ afá gbogbo aṣọ tó bá lágbélébù bàtà tó lágbélébù ike tó lágbélébù báàgì tó lágbélébù ẹ mọ́ra lọ nípa ọmọ yẹn àgbélébù ọ̀gbọ́dọ̀ máa wà nínú ilé ìta ní o nínú ilé mùsùlùmí ìjọba ìsọ́ clear ẹlẹ́kẹrin àlùjìnnáwù music orin ìsọ pé puẹ̀ ìsọ waka waka ẹni bá wàá fáwọn náà máa ń da waka kódà aláwọn tí àtàwọn kà ní èké gbogbo àwọn ọkọ̀ wá tùsọ̀ àkítà níbi ní waka lòun ó máa ń dání náà dẹ́ máa pẹ̀rẹ̀ waka tọ́pọ̀ ní ẹ̀yìn ọba àwọn teachers a máa ń lo láti fi káwọn ọmọ ẹni o ẹ̀kọ́ instrument kò sí títà kò sí tambourine kò sí kan sẹ́rí gbogbo àwọn orin wèrè òun lógo wèrè òun nọ́mbà kọ̀yọ́kọ́ wà nínú àwọn olórin gbogbo wọn fẹ́ráwé tá a tó wá pè lórí mùsùlùmí ilẹ̀ náà wà gbogbo wọn náà akútiri wọn ti dánṣe ní nígbà ẹ̀jẹ̀ máa gbé ẹ̀jẹ̀ wọn ò lè jẹ́ bẹ́ẹ̀ tó ti buru wọ́n tún burú àwọn táwọn àwọn ni wọ́n o tí wọ́n tún burú láwọn eré àsìlẹ̀ àwọn tó mọ́ àyà fúlàní àwọn tó sọ dòrè iná wọ àwọn amẹ́lẹ́kà sẹ́wù mọ́tò fi lélẹ́yìn náà tẹ̀lé náà máa wọ́n àwọn tó kọ́ bẹ̀rẹ̀ ẹrú ẹ̀ nílẹ̀ Yorùbá ẹnu ọ̀sẹ̀ wájú àwọn microfilm àwọn lombas níbo náà wà lónìí wọ́n fúnra wọn lóyún ni gbogbo ibi ẹ bá ti rí music ẹ̀rì dancing ẹ̀rì ijó ibi ẹ bá ti rí orin àtijó ẹ̀rì fornication ẹ̀rì illegal sexual act àwọn ọmọ olórin àtẹ̀tọ́ jẹ́ mùsùlùmí nínú wọn àtẹ̀tọ́ ń pẹ́lẹ̀ láàfáà nínú wọn ẹnu òmìgbà onísìnà ni wọn ninety nine point nine percent wọn oníṣìnà ni wọ́n torí pé àwọn àfọ́ àwọn àṣìṣọ́ ibi wọ́n ní pé àìdínáhù yòháríkù ṣáháwátà Imam Muhammad àtàwọn àfọ́ ní ìsàlàyé ẹ̀ tẹ́ ẹ bá ti rí orin orin wọn jẹ́ kí sexual urge kò lọ sókè ẹwà àwọn ọmọ olórin náà tó bá ń kọrin fẹ́ já lọ wájú fẹ́ já lẹ́yìn tó bá parí orin òtẹ́ẹ̀lì wọn darí sí wọn lọ bóbi ṣe sí náà

ilé wa onye ọgbọdọ fẹ́ kí ni kọ̀gbọ́dọ̀ máa ṣẹlẹ̀ ń bẹ́ẹ̀ jẹmọ́ ẹjá sàkíyèsí àárín náà àwọn tí ọ̀gbọ́dọ̀ máa ṣẹlẹ̀ láwọn inú wa òun ni afẹ́dìkín wọ̀ṣúrùn kàmù sìgá mímu àti mímọ̀ mutí kọ̀gbọ́dọ̀ ṣẹlẹ̀ nínú ilé wa àtàbá rúùjì wà sùfòrò káwọn ọmọ obìnrin ọmọ fi owó wọn kán máa jáde láì bo bá àyà wọn kán ìdáàbò tí ó bo bá àyà wọn kò gbọ́dọ̀ máa ṣẹlẹ̀ lórí mùsùlùmí ilé mùsùlùmí èsè létàwọn aṣẹ́wó ń gbé kèésù òtẹ́ẹ̀lì ilé àwọn ẹni ni ni wọ́n ti máa wọ́n ti máa ò ní gorí rẹ̀ ilé mùsùlùmí ilé olùdáàbòbò òde òfin fún ìmọ̀lé ṣùgbọ́n ma ní obìnrin ọkùnrin àjòjì ọgbọ́dọ̀ wá yín wá kọ́ ní obìnrin yóò tún lọ sí òòbá ẹ̀mọ́ ṣe yàn ọmọ yín lórí ẹ̀. kódà alálejò ń tọ́ ní kẹ́ẹ̀fọ́ máa ní ọkùnrin ẹ̀mọ́ àwọn ní obìnrin ọkùnrin ní olójú kòkòrò ní ọmọ yín tó pupa fún ó lè gba fóònù ẹgbọ́n ọmọ yóò lóun yọ̀bà kárí ọmọ ọlọ́mọ ẹjẹ́ ẹjẹ́ ká sọ ṣe ilé wa ìjàpá ọlọ́run ọgbọ́dọ̀ máa lọ ní ibẹ̀ ní ìparí lásìkò ti tó tán àǹfààní tá a bá wá bí ìdílé wa yìí lórí ìsìláàmù òdodo oríire wo láàrin bẹ́ẹ̀ wà lẹ́bí náà àmọ̀ náà. واتبعت أم ذريتهم بإيمان ألحقنا بهم ذريتهم وما أوتناهم من شيء ṣe <coughs> rábà wa àwa tó kú tán àwọn ọmọ wa tó ń bá lọ àwọn àrọ́mọdọ́mọ wa gbogbo wa láàjọ pàdé máa náà ẹ̀san ò ní àwọn ọmọ wa ò ní ò ní àwọn amọ̀lá wọn náà rìjẹ́ náà pé ọmọ ìṣẹ́ òkè ní ìsìn bàbá bàbá bá ṣe lẹ́yìn dádì bàbá dádì rẹ̀ ọmọ mi èmi mọ̀ wọ́n èmi kéré nígbà tí wọ́n kú kábàtì ẹ̀wà mọ́rin bàbá bàbá mi kẹta kò ṣe kí ni ọmọ mi a pàdé lárúgbìn àti àtàlájẹ́ mùsùlùmí àti lẹ́yìn èdè ìdẹ́ bá ti ń fẹ́ ìsìlámù lọ tẹ́ẹ̀bí ìdí mùsùlùmí òun lọ ọlọ́run lòun ó mú yín pàdé lálẹ́ ìjẹ́ náà

àṣetá bá ti fẹ́ kí gbogbo wa kájọ pàdé inú àlùjẹ́ náà wà látàmú tún náà ìlànà àǹtọ́nù á gbọ́dọ̀ wó àti kájọ mùsùlùmí subhanaka Allahumma bihamdik ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk assalamu alaykum wa rahmatullahi wa